واشهد ان محمدا عبده ورسوله اما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba à ń yin ọlọ́run ọba náà à ń tọrọ ìrànlọ́wọ́ ìkúnlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kan lọ́wọ́ o wà pẹ̀lú wa o wa nastaghfiru à ń tọrọ dáríjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa o asáde ọlọ́run kò ń bi aburú wa àtàwọn aburú iṣẹ́ ọwọ́ wa ẹni ọlọ́run bá ṣe amànà rẹ̀ kò sẹ́ni tó lè sọnù mọ́ o ẹni ọlọ́run bá kádàrá nù mọ́ kò sẹ́ni tó lè fonítọ̀ ń mọ̀nà mọ́ bó o pèwé asanu sukuta dọ́là kọ̀mọ̀ ní gbọ́ sí ajá rẹ̀ tí ó sọnù kò ní retí gbọ́ fèrè ọlọ́dẹ ajẹ́rìí pé ọlọ́run ọba náà ọ̀kan ṣoṣo ni lọ́ba tá a jọ́sìn fún kò lórogún kò ládélé kò ní gbákejì kò lónímọ̀ràn ajẹ́rìí pé anábíwá Muhammad ẹrú ṣe ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni pẹ̀lú níjókòó tòní lágbára Ọlọ́run bá a máa sọ nípa àwọn wasailu islahil buyut ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti bàjẹ́ àwọn ìlànà wo là á gbà tá a fi tunu lè e ṣe ká tó lọ síbi eléyìí a ò kọ́ sí àgbéyẹ̀wò kí ni ti ń jẹ́ ilé náà àti pàtàkì ilé. ilé onibiti tí ẹ̀dá tá à ń gbé ibi tá a máa ń wọ̀ nígbà tá a bá lọ látàárọ̀ tá a darí ibi tá a máa sùn sí tá a máa ti fara pamọ́ sí òní máa ń jẹ́ ilé ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ àmọ́ pàtàkì ilé àbẹ̀lọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ò gbogbo ẹni tó ti nílé lórí ọlọ́run ò má kà á o. atẹ́gùn bú májọ fẹ́ lulẹ̀ náà aago gbàǹjo ọlọ́mọjọ dànù lórí ẹ̀ gbogbo ẹ̀ńtọ́ra lẹ̀ ọlọ́mọbanisọ́dilé ẹ̀ńtọ́nilé májọ lù ń gbàǹjo ọlá ìpín méjì lọ́lọ́ ẹ̀ńtọ́kọ́lẹ̀ rẹ̀ láàbọ̀ ọlọ́mọbaniyanjú ẹ̀ bani sẹ́ni àṣepé orin nínú sọ́tù nahal ọlọ́ni wallahu ja'ala lakum min buyutikum sakana ọlọ́ni nínú àwọn lẹ́yìn ètò ẹ̀kọ́ tẹ̀ ń gbé ìfọ̀kànbalẹ̀ wọ̀ ọlọ́ni ló ń pèsè rẹ̀ fún yín nínú àwọn ilé ẹni pé lẹ́yìn ìgbà tẹ́ bá ṣeré lọ látàárọ̀ tẹ́ ṣiṣẹ́ lọ tẹ́ lọ́gbàrá tẹ́ nágboro ẹ wàá sinmi nínú ilé ààyè sinmi lọ́lọ́wọ́n bá ṣe ilé fún yín. bàbá Ibn Kathir ọlọ́ba nìkẹ́ bàbá wọn ni yadhkuru tabaraka wa ta'ala tamama ni'ami ala abdi nínú àyà yìí ọlọ́run sọ nípa ìdẹ̀ra rẹ̀ èyí tó pé pérépéré lórí àwọn ẹrú rẹ̀ kí ni dẹ̀ra náà bima ja'ala lahum minal buyut òun náà nílé ìtọ́lọ́mọba tó pèsè fún wọn eléyìí ìyá sákànù láhùn yà owó náà ilé yà ibùgbé ńlọ́jẹ́ fún wọn ní abá nàgbàrá tí ń nàgbọ̀rọ̀ ibẹ̀ náà wọ́n fàbọ̀ sí wọ́yẹ stẹtirón ibẹ̀ wọ́n farapamọ́ sí wọ́yẹ ntẹ̀fẹ̀rún nàbí ya sáyẹ̀rẹ̀ òjò yẹrẹ ntìfà gbogbo ara tó bá wúyàn lèèyàn máa dá nínú léèyàn bíyàn bá rí jẹ tó bá ti ní lórí àṣírí ẹ̀ bò bí òtún rí jẹ ó bá ti ní lórí àṣírí ẹ̀ bò wọ́n nínú ilé ẹni làá ti jẹ òkété onídodo níjọ́ jẹ ẹnìkan lè má mọ̀ o níjọ́ tí ó jẹ lè má mọ̀ o so látàrí pé bàṣírí onílé tọ́yì tábà ń sọ nípa ilé mọ́àdá yìí má fẹ́ lùbẹ́ ìtòlẹ̀ àhàdínà bó onílé ṣe jẹ́ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wá bí àlẹ́sàwò àmàkánà àkìlẹ̀ yìí ebi ilé ibẹ̀ láti máa jẹ ibẹ̀ láti mu ilé ibẹ̀ láti sùn bó bá fẹ́yàwó náà inú ilé ibẹ̀ náà ló gbé sí tó bá fẹ́ ṣe àpérò láàrin àwọn mọ̀lẹ́bí tọ́lọ̀ sì jogún ilé fún ọ ibi tó ti ṣe àpérò ọ̀hún inú ilé òun náà ni eléyìí ń sọ nípa pàtàkì ilé ẹni tó lè má pàtàkì ilé òun lẹ́ni tí ò bá rí ibi tí ó sùn tó ṣe wípé abẹ́ bíríìjì nkankan òní ń wọ̀ sí káàkiri tó irú ẹni báwọn ló lè mọ pàtàkì ilé tá bá ń sọ nípa ilé abùkátà sí ẹ̀yin àwọn tá a jẹ́ mùsùlùmí abùkátà sí kínú ilé wa kó jẹ́ ibi tí yóò dáa báwo ló ṣe yẹ kí ilé mùsùlùmí orí gangan ìkíní pàtàkì ilé lára pàtàkì rẹ̀ wíkọ́yàtò nafsi wàlẹ́ àl náà rẹ̀ jahannam wasalaamu min adhabil harik inú ilé ó ń la ibi tí a ti sọ́ra wa kúò ń bi ìyá ọlọ́run kúò ń bi iná iná àjò òkú iná àjò ni má kú tó yẹ pé yìí ò ní kú kò sì ní sẹ̀mí tó nítumọ̀ nínú Suratu Tarim ọlọ́ni yá ayọ́ alladhina amanu qu anfusakum wa alaykum nara waquduha an-nasu wal hijaru alayha malaikatun giladun shidad la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun ọ̀n lẹ́yìn tẹ́gbàmígbọ́ lódodo ẹ̀sọ́ ẹ̀mí ara yín tìyàwó táwọn ọmọ kò iná tó ṣe pé wà kúrò anas nítorí wọn fi máa kọ ọmọ èdè yẹn ní o àtòkúta nínú náà yìí àwọn tí wọn máa sọ dẹrẹ àwọn màláíkà kan ni gilad alágbára ni wọn shidad wọn ò láàánú lójú wọn kì í yapa àṣetọ́lọ́mba pa wọn o ọ̀hún e tọ́lọ́mba ni wọn fẹ̀dà gún lọ́ṣẹ òun náà ni wọn fi gún o ọ̀yàfọ̀ àlónà marun ìṣẹ́tọ́lọ́mba ni wọn ṣe ni a máa ṣe yẹn ni wípé ilé àyè ibi tí a ti protect ara wa tá a ti dáàbò bóra wa kùnbi iná ọlọ́run kùnbi ìyá ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà lálẹ́ tánà tó ní wípé عظم المسؤولية الملاقات على راعي البيت أمام الله يوم الحساب yàtọ̀ sílẹ̀ yẹn ni pé ntọ́lọ́wọ́ bá ntọ́làbọ̀ ẹ̀ńtọ́jẹ́ ntọ́nilé ntọ́lọ́wọ́ lọ́rùn ọmọ tọ́lọ́wọ́ sì bílẹ̀ nípa rẹ̀ tó bá dijọ́ gbẹ̀nà àlùkìyàmà nínú hadith inna Allah ta'ala sa'ilun kulla ra'in amma stara'ahu kó wá lọ́lọ́wọ́n bó bi léèrè gbogbo adaranjẹ pátá lọ́lọ́wọ́n bó bi léèrè gbogbo alákòóso lọ́lọ́wọ́n bó bi léèrè nípa àwọn nǹkan tọ́lọ́wọ́n bá tó ní kó tọ́jú ahafidọ̀ dálẹ̀ kàmdọ̀yà o ǹjọ́ tọ́jú rẹ̀ bí ṣóṣe lọ́jọ́ bí àbọ̀rọ̀ aláre hátà yusuf alárọ́jùlọ ní àlìbẹ̀tì kódà wọn ó béèrè lọ́yàn nípa pé àwọn aráalé rẹ̀ ǹjọ́ tọ́jú wọn ǹjọ́ mójútó wọn bí thalithan anáwó lè lè hifdhan nafsi yìí bíyàn bá fẹ́ dàmì bo dàbòbò ẹ̀mí ara èèyàn inú ilé náà lèyàn ó fara pamọ́ sí lèyàn ó sara lọ́jọ́ sí bíyàn bá fẹ́ là kó ń bi aburú inú ilé náà lèyàn ó fi ṣe ààyè ibùsàsì òjíṣẹ́ aláwọ̀ bá sallallahu alayhi wa sallam anabi ní túbá máa wulẹ̀ máa rọra àlùjánnà onídẹ̀ra liman malaka lisanahu yóò máa bẹ fún gbogbo ẹ̀dá tó sọ ahọ́n rẹ̀ tí ò fi sọ kó fi jẹjẹkújẹ kó fi làníyàn kó fi ṣépè fún yàn kó fi parọ́ kó fi ṣèké wọ̀wọ̀ sí àhùn bẹ́yì táwò wọ̀wọ̀ sí àhùn bẹ́yì tuhu tílé rẹ̀ tó sì tó gbé. wà bẹ́ẹ̀ka àdàkọ̀tì àti ó sunkún lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ti dá síwájú fìyàkùn làdé ìmọ̀lẹ́jà ìdàdàkàlà fi ìyẹn ni pé inú ilé òní yóò máa jẹ́ àyè ibi tí yàn máa sá lọ ìyẹn nígbà wo tó bá fẹ́ dáàbò bo ẹ̀mí ara rẹ̀ kó ń bi àwọn iṣẹ́ tí ò dáa ìmọ̀ àwòwò kú wò inú ilé nìkan ló lè sá sí tọ́lọ́wọ́n bó fi là ọ́ kó ń bi àwọn nǹkan wọ̀nyí. kódà àwọn kòrónà òṣò àwọn ọ̀rẹ́ ẹbú tó bá fẹ́ bọ́ lọ́wọ́ wọn inú ilé náà lọ́ọ́ sá sí lára pàtàkì ilé òǹlẹ̀lẹ̀ ìwà o. nínú ẹ̀ náà tó ní pé ànànà sàyàkùlónà akthara awqatin fil ghalib dakhila buyutihim ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò tá a máa ń lo ilé láti máa ń lò lẹ́nu iṣẹ́ òpin òlò wákàtí mẹ́wàá tó bá parí ó padà sínú ilé so ọ̀pọ̀lọpọ̀ àsìkò wa inú ilé là ti máa ń lò ní pàtàkì jùlọ lásìkò gbà tí òtútù bá dójú ẹ tàbí lásìkò gbà tí ojú sámà bá ń gbóná hehehehe inú ilé ńlọpọlọpọ ẹ̀dá iná máa ń wà nínú àwọn pàtàkì àǹfààní tí ń bẹ fún ilé ni pé ó ní alwasilatul kabiratu libinayil mujtama'il muslimi ó ní okùnfà ó ní àkàsọ̀ ètò sí pé ó tóbi jùlọ tá a lè gùn tá a bá fẹ́ ní àwùjọ lẹ́yìn tó sì pé yóò gbádùn tí yóò sì yàrántí yẹnni pé inú léyìí ńlá ti tọ́ àwọn ọmọ wa inú léyìí ńlá fẹ́ ìyàwó alálùbáríkà ibẹ̀ láàfẹ́ sí nínú léyìí bákan náà àwọn tá a lè pè ní òpó àtúnṣe láàrin àwùjọ bíi dáńyà ẹni tí ń pèpè sẹ́sìn tó jẹ́ àwòkọ́ṣe dáadáa ńlẹ́ náà ni ó ti jáde tọ́líbùl ilmi akẹ́kọ̀ọ́ ńlẹ́ náà láti pòrọ̀váìdì rẹ̀ bákan náà alimujahidu sọ́ọ́dìkù ẹni tí ó máa jagun sójú ọ̀nà Ọlọ́run nítòótọ́ ńlẹ́ náà ni ó ti jáde wá wazawjatu sọ́ọ́lẹ́à ìyàwó rẹ̀ ńlẹ́ náà ni ó ti jáde wá al-ummul murabbiya ìyá tí ó bá ní tọ́jú ọmọ tí ó bá ní rè dáadáa inú ilé náà ni ó ti jáde kódà as àwọn ẹni rẹ̀ tí wọ́n jẹ́ ní àwùjọ tí wọ́n jẹ́ ní tá máa ń wò kọ́ṣe láàrin àwùjọ nínú ilé làwọn náà òní wọn ò ti jáde wá tó bá wá rí bẹ́ẹ̀ àwọn iṣẹ́ etí ilé tó gbé dání iṣẹ́ òun ọmọ pọ̀ ó ń sọ nípa pàtàkì wípé ó yẹ ká ṣe àmójútó ilé ká tún lé wa ká tún ṣe dáadáa àwa tá a jẹ́ mùsùlùmí báwo ló ṣe wá yẹ kí mùsùlùmí báwo ló ṣe yẹ kó rí ilé mùsùlùmí yóò sarajọ látòrí bàbá àti ìyá bàbá ti wá kọ́kọ́ wà o ọkọ ti wà o ìtọ́jú nu lé ọbẹ̀ látòrí obìnrin ètí àáfẹ́ torobìnrin tá a bá fẹ́ hàn òní yóò bímọ alálùbáríkà fún wa táàmù wa dájọ níkọ̀ọ̀kan sí àwùjọ tó bá rí bẹ́ẹ̀ lábala tekwin albayit afẹ́ fọ́ọ̀mù ilé nu afẹ́ gbé ilé afẹ́ gbé kalẹ̀ táàbà gbélé kalẹ̀ nǹkan àkọ́kọ́ tá ìgbé kalẹ̀ lẹ́yìn ìbẹ̀rù ọlọ́run òní husnu ikhtiyar zawja káṣẹ́sà obìnrin tó dáa èyí tí ó jẹ́ ìyàwó fáwa tí ó jẹ́ ìyá fáwọn ọmọ wa nínú ilé nínú ayé alukur'an wa ankihu li ayyama minkum was-salihina min ibadikum wa ima'ikum in yakunu fuqara yughnihimullahu min fadli wọn làwọn ayyama jamu ayyim ọkùnrin tí ò láya ọlọ́run ni ẹ pèsè aya fún un ìtọ́láya tó ti lọ ẹ fẹ́ yàwó mi fún un obìnrin tí ọlọ́kọ ẹ pèsè ọkọ fún un ìtọ́lọ́kọ tó wá délé mọ́sú ẹ má jẹ́ òjókòó ẹ pèsè ọkọ mi fún un àwọn tí wọ́n jẹ́ ẹrú rere lọ́wọ́ yín ẹ pèsè ìyàwó fún wọn àwọn ẹrúbìnrin ẹ pèsè ọkọ fún wọn ìyàkó ní fòkọ̀rọ̀ bí wọn ò bá nílò ní látàrí wípé wọ́n ti tẹ̀láṣì ọlọ́run tí wọ́n fẹ́ yàwó tí wọ́n sì lọ́kọ yóò ní ìmọ̀lá omi fọ́lẹ́yìn ọlọ́run náà ń ṣetán láti rọ̀ wọ́n lọ́rọ̀ wallahu wasi'un alim ọba tó ṣe wípé ọgbà ààyè lárísìkí ni alim ọba tí màá rẹ̀ tó kárí gbogbo nǹkan lọ́lọ́run ọba ò ní í ṣe yẹn ni wípé tá a bá fẹ́ obìnrin á ń láti gbìyànjú kárí pé obìnrin tó dáa obìnrin rere ńlá fẹ́ sínú ilé irú obìnrin wa wo ni irú obìnrin wo wá ní obìnrin tó dáa nínú hadith òjíṣẹ́ lọ́njẹ́ àmọ̀ wípé àdúnyà kúlò àmàtàn gbogbo ilé ayé pata adùn tí mẹ́ńbí adùn ẹ̀yọ kan ni èyí tó wá lórí ń bí adùn ẹ̀yọ kan ọ̀hún alimọ́lá àtúnṣe ọ̀lẹ̀ ha nílò obìnrin rẹ̀ ẹni pé obìnrin tó dáa òní ká fẹ́ obìnrin wá wo obìnrin rú wo wá ní obìnrin tó jẹ́ obìnrin rẹ̀ nílò obìnrin tó lẹ́sìn nínú hadith tó ń ka alimọ́lá àtúnlẹ̀ àrùbáyìn àwọn yàrá torí nǹkan mẹ́rin fẹ́ obìnrin o limaliha torí owó rẹ̀ tó ní wàlẹ̀ torí ìdílé tó yanjú tó ti wá àbí tó rí pòun gangan ó jẹ́ àbíyì wàlídìíní à wàlíjàmáàlì à torí pọ́nrẹ́ wa tàbí nítorí ẹ̀sìn rẹ̀ tí ó ní fàlùfẹ́rẹ́ bìdá àti dín ìrẹ́tọ́ jẹ́ mùsùlùmí obìnrin tó lẹ́sìn òní kò fẹ́ o yẹn ni pé obìnrin tó jẹ́ obìnrin rẹ̀ nílò obìnrin tó jẹ́ ẹlẹ́sìn ọlọ́run ìdí ni tí òjíṣẹ́ náà bá sọ́lọ́ làrá sọ́lá ti fi sọ fún wa pé liyatakhidha ahadukum qalban shakira wa lisanan dhakira wa zawjatan mu'minatan tu'inuhu al-amru al-akhirah rawahu al-imam ahmad wa tirmidhi wa ibn majah an thawbana òjíṣẹ́ náà bá sọ pé ẹnìkan nù yín ẹnìkọ̀ọ̀kan nù yín ẹ lọ wá ọkàn ẹjọ́ kọ̀ọ̀kan yín kó jẹ́ ọkàn tí ó mọ̀ pẹ́ dú tí ó máa dúpọ̀ orí tọ́lọ́n tó bá ṣe fún un wàlísánà ń dá akẹrọ ahọ́n yín ẹjọ́ jẹ́ àwọn tó ṣe wípé yóò lè máa rántí ọlọ́run tí ò ní gbẹ nígbà kọ̀ọ̀kan níbi ìrántí ọlọ́run wa zawjatu mu'mina àní ẹ lọ gbìyànjú ẹ lọ wá ìyàwó léè tí ó jẹ́ onígbàgbọ́ òdodo tòótọ́ tí ó máa ran ọkọ rẹ̀ lọ́wọ́ lórí àlámàrí ọjọ́ gbẹ̀ǹde alkiyama kódà nù hadithi mi ànábì jáàmà wípé zawjatun sadihatun tu'inuka ala amri dunyaka wa dinika khayru maktana zanaso lọ́wọ́ àwọn Bayhaqi ẹni bí kéèyàn fẹ́ obìnrin tó dáa tí ó kàn lọ́wọ́ lórí àlámọ̀rí táyé àlámọ̀rí ẹ̀sìn eléyìí ló lóore jùlọ ní téèyàn máa kọ́rọ̀ rẹ̀ yẹn ni wípé ìrẹ́tọ̀ jẹ́ mùsùlùmí tí ọfẹ́ kílé rẹ̀ kọ́ dára kó jẹ́ ilé táwọn èèyàn tí wọ́n máa fi ṣe àpèjúwe ilé ilé rẹ̀ tó yẹ ilé tó ṣe pé àwọn ọmọ tí wọ́n máa jáde níbẹ̀ lọ sínú àwùjọ àwọn ọmọ àlùbáríkà ni irú mùsùlùmí báwọn wọ́n gbọ́dọ̀ ṣẹ̀ṣà àyàwó èyí tó dáa bóbìnrin bá ti dáa àwọn tí wọ́n máa jáde nínú rẹ̀ náà yóò ní àlùbáríkà wàlúbàlàdù tọ́yìbù yá àkọlójú nàbàtú bí ìdìní rọ̀bì wàlẹ́dẹ̀ kọ́bùtàlà yá àkọlójú ìlà nàkìdá ìlú tó bá dáa àwọn tí wọ́n máa jáde nínú ìlú náà ní tí wọ́n máa dáa ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ṣùgbọ́n àwọn ìlú tí ò dáa àwọn tí ó máa jáde níbẹ̀ tí ò ní dáa ni obìnrin rí ọmọ rí ni ó máa jáde látara rẹ̀ obìnrin bú ọmọ búlò ní ọmọ bíi kò ní sọ́mọ́rí kankan nínú ìbá obìnrin rẹ̀ a máa kó orí rẹ̀ bá ọkọ rẹ̀ òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó jẹ́ àmọ̀ wípé arba'un min sa'ada àwọn nǹkan mẹ́rin lára oríire ẹ̀dá ńlọ́wà nínú rẹ̀ almar'atu saliha olóbìnrin tó dáa èyí tó ṣe pé tààrọ́ a ọ́ máa wò báyìí fatu'jibuka tí ó sì máa dá ọ lọ́rùn wa taghibu anha ó ní sínlé fata'manuha ẹ̀mí rẹ̀ ó balẹ̀ lórí rẹ̀ lórí ẹ̀mí rẹ̀ pé ẹ̀mí mi dé pé obìnrin mi ò kò lè ṣe sìnà ẹ̀mí rẹ̀ ó dé ọkàn rẹ̀ ó balẹ̀ lórí ẹ̀mí rẹ̀ wa ẹ̀mí rẹ̀ ó balẹ̀ lórí dúkìá rẹ̀ pé ah ah obìnrin alárùbọ̀ ká mọ̀ fi sínú ilé bákan náà ìdàkejì rẹ̀ nǹkan ẹyọ kan nínú mẹ́rin nǹkan mẹ́rin kan a máa jẹ́ orí ibú fọmọ ẹ̀dá ènìyàn ìkíní almar'atu allati tara'a ìní ìyàwó tó ṣe pé tó bá ti rí báyìí tàṣúkà inú rí ó bàjẹ́ wa tahmilu lisana alayka gbogbo ìgbà ọ̀rọ̀ tí ò da ni ó máa fẹnu rẹ̀ sọ sí ọ wàyí ń gíptà á sí ń lé lamta amaniya ala nafsiya wa malika ẹ̀mí rẹ ò ní balẹ̀ lórí dúkìá rẹ pé so save àbí ò save bákan náà sóbìnrin sórìnrìnkùnrin àbí òrìnrìnkùnrin ò ní lè má yẹni pé ìrẹ́tọ̀ jẹ́ mùsùlùmí tó fẹ́ kínú ilé rẹ̀ kọ́ dáa ọkọ ńtọ́ ọkọ mójútó ńlọbìnrin èyí tó dáa léyìí tí ó máa bẹ nínú ọ̀dẹ́ rẹ̀ obìnrin tó dáa yìí yóò pa ọmọ tó dáa yóò pa fún ọ láti pàṣẹ bẹ́ẹ̀ àwọn ọmọ tó dáa wọ́n wà nù àwùjọ nǹkan àkọ́kọ́ nù ọ̀dà ìbéèrè wa lè wáyé wípé obìnrin tó dáa bó la ṣe é dáa mà àsáàyò fi islahi zawja àbíyàn tiẹ̀ tí á lóbìnrin tí ọ̀dà nulẹ̀ ọgbọ́n ò lèèyàn fẹ́ dá tírú obìnrin bẹ́ẹ̀ tí ó fi di obìnrin rẹ̀ lè tó ṣe wípé àwọn ọmọ tí ó padà máa bí wọ́n jẹ́ ọmọ alálùbáríkà ìkíní idha kanat az-zawjatu salihatan fabiha wa ni'ma tọ́lọ̀ bá ní kéèyàn orí obìnrin tó dáa tó ti pilẹ̀ dáa láti lé wọn wá tó tún wá dá àwọ̀dọ̀ èèyàn ìyẹn ti kọ́kọ́ sórí rẹ̀ lábàlẹ̀ lẹ́yìn ọ̀la ọlọ́run ìlẹ̀ lẹ́yìn. tóbìnrin bá wá jẹ́ obìnrin tí èso obìnrin rẹ̀ ajẹ́ pé ojúṣe rẹ̀ tó jẹ́ baálé ilé oníkọ́ làkàkà kọ́ pọ̀ lórí bíyàwó ìbí ó ṣe dáa tó bá fẹ́ kíyàwó rẹ̀ kọ́ dáa àwọn ìṣesí àwọn ìgbésẹ̀ tí ń bọ̀ yìí ó gbé o ìkíní an yatazawaja rajulu imra'atan ghayra mutadayyinatin aslan obìnrin tó fẹ́ ìmọ̀ obìnrin tó ṣe wípé kò lẹ́sìn ni yẹn ni pé obìnrin tí ò da lára tí máa ń fà á oníkọjá gbogbo lè lẹ́sìn ìgbà tó fẹ́ òòrò tẹ̀sí má lára torí pé ọ̀tọ̀ fẹ́ ọ̀la kò lẹ́kàn nípa ẹ̀sìn so yẹn ni pé láti pọ̀ ilé ayé rẹ̀ kò mọ nǹkan kan tí ń jẹ́ ẹ̀sìn àyẹ̀bẹ̀ tiẹ̀ kọ́ ọkọ tiẹ̀ fẹ́ alhamdulilayi yusliha nígbà tí n bá fẹ́ ibi ò lẹ́sìn ni màá máa ṣe tún ṣe tí ó fi lẹ́sìn àyẹ̀bẹ̀ tiẹ̀ kọ́ kò wú ọkùnrin láti fẹ́ ṣùgbọ́n àwọn òbí rẹ̀ ní wọ́n ní pé àà níta sáfẹ́ kọ́ ọ̀fẹ́ ni tọ́ba ti arí báwọn láàbùdà min tashmir fi amaliyatil islah ọkùnrin àwọn ọmọ tí ó máa jáde nínú rẹ̀ náà wọ́n jẹ́ obìnrin tí wọ́n dá èkíní òun láti wà nù màrẹ́ wípé anil hidayata minallah kó o tún yàn ṣe kéèyàn ọjẹ́ yàn tọ́da kò sí lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ bá nìkan onìkan léyìn ńlọ́wà alọ́hùn ni alẹ́dẹ̀ yuslihu ọlọ́hun ni máa ń tún ẹ̀dá òní máa ń tún ṣe so nǹkan ọ̀kọ́ ṣe ni wípé ọ̀wà bùkátà àti ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ gbọ́ nígbà tó náà ọba ti ń sọ nípa anabi ọlọ́run Zakariya ìgbà tí ń sàdúrà ti ń sọ fọlọ́run pé wàásìlẹ̀ ìlànà ọlọ́ni wàásìlẹ̀ àná làwọn záwọ́jà wo nígbà tá a fẹ́ ṣàánú rẹ̀ tá a fẹ́ gbàdúrà rẹ̀ tá a fẹ́ fún lọ́mọ ìyàwó rẹ̀ abàtúnláyé ṣe ìyẹn ní Suratul Anbiya àyà 90 oríṣiríṣi ọ̀lọ́ làwọn afáàsọ ń pèlè yìí máa kọjá pé Islam ṣe tún ṣe badaniyan aw bóyá lára lọ́lọ́run ti tún ṣe àìbẹ́ẹ̀kọ́ lábalẹ̀ ẹ̀sìn abdullahi ibn abbas oní kanet akiron onítùmọ̀ rẹ̀ ni pé àgànnì tí ò lè bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fọwọ́lá dátì ọ̀dẹ̀ tó bímọ bàbá wa àtọ́ àwọn ní kàánẹ́fì lìsánì àtúlónù wọn lóbìnrin a òmùlẹ́nu pọ̀ fàṣíláhàlá ọlọ́run wa tún obìnrin náà ó tún ṣe wọlé istisla ìzáwùjá wọ̀sáìlò tó bá fẹ́ tún obìnrin ṣe oríṣiríṣi ọ̀nà làá máa gbà láti ṣe bẹ́ẹ̀ o ìkíní alẹ́rìntìnà bìtẹ̀sẹ̀rẹ̀ ibadatiha lillahi subhanahu wa ta'ala obìnrin tí ìbá sin lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ á ṣàmójútó á ṣàkólékàn nípa báwo ńlá ṣe tún obìnrin ń ṣe lábala àjọsìn fọlọ́run ọba àwọn ọ̀nà táwa máa gbà sí bẹ́ẹ̀ onírànran ni ìkíní hadduha ala qiyami layl á gbìyànjú lẹ́yìn tí bá ti ń kírun wákàtí márùn tí ń yanjú díẹ̀díẹ̀ ìrun òru náfìlà òru á gbìyànjú á rí i pé ọ̀yàn yàtọ̀ sílẹ̀ yẹn àwọn àbò láṣẹ kọ́ ní kùránì tí ó fi máa kà káyọ̀pọ̀ ti máa kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ á sàmójútó bó ni ó ṣe máa ka alukuran ní gbogbo ìgbà tẹnu rẹ̀ tí ò ní dá nínú rẹ̀ bákan náà hifdul adhikar wa tadhkir bi awqatiha wa munasabatiha bákan náà àwọn adhikar tá a máa ṣe ìrántí ọlọ́run tá a máa ṣe àwọn àdúrà bí ìrántí tá a máa ṣe láwọn àkókò kan sí òmíì afẹ́ ìgbọ̀nsẹ̀ ni afẹ́ jáde ńbẹ̀ ni afẹ́ ni afẹ́ jáde a fẹ́ lọ sọ́jà a fẹ́ kó lọ́jà àwọn ń tà máa wí gẹ́gẹ́ bí ìrántí hùn gbogbo àwọn gbólóhùn á kọ́ àwọn àsìkò rẹ̀ á ṣàlàyé rẹ̀ fún wàhásù ara sọ́dà kọ́ lára àwọn ọ̀nà tá a lè gbà láti fi tún obìnrin tí ò lẹ́sìn obìnrin tí ò dá láti lè bá a fi tún ṣe á ṣe lójú ọ̀yìn lórí àti rí i pé ó ń ṣe sàárà bí bá ti ń ṣe sàárà fáláì ní wọ́n ṣàdúrà fún láti pàṣẹ bẹ́ẹ̀ ọlọ́run ó ṣàánú rẹ̀ yóò tún obìnrin náà ṣe yóò dẹ̀ ní tí ó da níwà àti níṣìṣì nínú rẹ̀ bákan náà kira'atul kutubi al-islamiyyati nafi'a àwọn tíra ẹ̀sìn èyí tí a kọ tó wúlò àwọn tíra ẹ̀sìn tó wúlò á rí pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ ọ̀ ń kà á bí ọba máa ka ìwọ ọkọ rẹ̀ máa kà sí létí tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn fọ́nrán èyí tá a fi ń gbohùn lẹ̀ tá a mọ̀ sí késẹ́ẹ̀tì lóríṣiríṣi lónìrànràn èyí tí a ti ṣe wáàsí oríṣiríṣi ti máa ń jẹ́ kọ́kàn ọ̀rọ̀ irú àwọn wáàsí òun ájì kúrò obìnrin báwọn ájì kọ́ máa gbọ́ so abala kanu nínú àwọn ọ̀nà tá a máa ń gbà láti lè bá fi tún obìnrin ṣe yàtọ̀ sílẹ̀ yẹn a inú ilé rẹ gangan lódidi ìjì àlèlùbáyé tábàkánà lè dèkèrè láà jẹ́ kí lè rí ọ wà fún ààyè ìrántí ọlọ́run jẹ́ kí lè rẹ kó jẹ́bi táwọn màláíkà tí wọ́n máa ṣe ojú kòkòrò láti wá láti dé ojúṣe náà ọba sallallahu alayhi wa sallam àníbìjẹ́ a máa pàtàkì ìmọ̀ràn ti ọlọ́run nínú ilé àti aburú tí ń bẹ níbi kéèyàn mọ̀ mọ̀ràn ti ọlọ́run ọba nínú ilé nínú hadith ètò Abu Musa al-Ash'ari tí ó gbà wá mathalu al-bayti alladhi yudhkaru Allahu fi wal la yudhkaru Allahu fi mathalu al-hayyi wal-mayyit Ànábì ní ilé tí a ti rántí ọlọ́run àpèjúwe rẹ̀ àti ilé tí wọ́n ti rántí ọlọ́run àpèjúwe rẹ̀ bí alààyè àtòkú ni yẹni pé létà wọn ti ń bẹ̀ẹ̀bẹ̀ tí ń rántí ọlọ́run ọba ń bẹ̀ tí ń dákọ̀ ọlọ́run tí ń sin ọlọ́run ọba nínú rẹ̀ tí ń sin àdíkìrì nínú irú ilé bẹ́ẹ̀ ilé báwọn àwọn tí ń gbé bẹ̀ kódà kí wọ́n ti kú alààyè ni wọ́n ṣùgbọ́n lé tó ṣe pé nídàájí báyìí àwọn orin kọrin wọn ọkọ gbọ́ sétí ná ògóró wọn ọkọ rọ sínú gbáyà èpè wọn ọkọ gbéra wọn sẹ́ná irú ilé báwọn àwọn tí ń bẹ̀ẹ̀bẹ̀ wọn kàn ń sẹ̀mí ni òkú ni wọ́n tó bá rí bẹ́ẹ̀ yẹn ni pé ìrẹ tó jẹ́ mùsùlùmí inú ilé rẹ ó gbọ́dọ̀ jẹ́bi tó ṣe wípé ìrántí ọlọ́run yóò máa lọ ń bẹ̀ ní gbogbo ìgbà àyè ibi tẹ́tì máa rántí ọlọ́run inú ilé rẹ ńlọ yẹ kó jẹ́ gbogbo àwọn ọ̀nà tá a gbà rántí ọlọ́run ńlẹ́ ti máa rántí ọlọ́run nínú ilé láti pàṣẹ ọkàn ìyá máa fọkàn rántí ọlọ́run ìyá máa fa rántí ọlọ́run irun tó ń kí náà náà fìlà tó ń yàn nù lẹ́ẹ́ lára pọ́ùn rántí ọlọ́run ara rántí nulẹ̀ ńlọ náà wà kiraatul Qur'an mímá kí alukur'an nínú ilé mímá tọ́ nínú ilé ara tí máa ń lé àṣìṣù jìnnà sínú ilé ńlẹ̀lẹ̀ wà bákan náà àwọn ìmọ̀ tọ́jà ìmọ̀ tọ́lọ́run ìmọ̀ ẹ̀sìn kí ẹ máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú ilé eléyìí náà lára àwọn pé èèyàn rántí ọlọ́run ńlọ́wà wàkìrọ̀ àtù àwọn kótóbì mọ̀tànàwíà àwọn tíra oríṣiríṣi lè tó wúlò tó sáǹfààní ká máa kànú lé lára àwọn tí ńlò náà ńlọ wà. lábàlá ìrántí inú ilé àìmọye ilé ló ṣe pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí a ń bẹ́ẹ̀ látàrí pé wọn ìrántí Ọlọ́run òkú ni wọn. àṣetán òní àjọ ń jí tí àjọ ń jẹ tí àjọ mu torí pé létí wọn ìbá ti ìrántí Ọlọ́run àbílẹ̀ tó ṣe pé àwọn nǹkan tí ọ̀tọ̀ oríṣiríṣi oníbẹ̀ǹbẹ̀ àbáwọn èrè lóríṣiríṣi oníbẹ̀ǹbẹ̀ àbájá wọn bẹ nu ilé báwọn àwọn mọ̀lẹ́kà láàánú wọn kì í wọ bẹ́ẹ̀ wọ́n máa ta kété sírò ilé ni so tó bá rí bẹ́ẹ̀ ìrẹ́tọ́ jẹ́ mùsùlùmí lára àwọn abílẹ̀ rẹ bó ṣe yẹ kó wà kó jẹ́ àyè ìrántí níbi tí wọ́n ti máa rántí ọlọ́run ẹ̀ tọ́wọ́ bá ti lè bá jọ́ jẹ́ àyè ìrántí ajẹ́pẹ̀wò àtàwọn èṣù àṣẹ ìtọ́n ẹ̀ jọ máa jẹ ẹ jẹ máa mọ̀ ni yàtọ̀ sílẹ̀ yẹn ilé rẹ jẹ́ ọ kíbla ibi tá a máa dojúkọ tá a ti máa kírun àsìtúmọ̀ rẹ̀ ni pé mú ilé rẹ láàyè ìjọsìn fọlọ́run nínú suratu Yunus ọlọ́run bá ń sọ nípa anabi Musa ó ní wa ọ̀háìnà ìlà Musa wà áhìn àǹtàbá wà àlìkọ̀ mikuma bí Misra buyuta waj'alu buyutakum qiblatan wa aqimus salah wa bashiril mu'minin ọlọ́run ní aránṣẹ́ sí ànábì Musa alayhi salatu wa salam atọ́mọ ayá rẹ̀ ìyẹn ànábì Harun iṣẹ́ kí lọ́lọ́run rán sí wọn à ń tàbá wà á lẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ máa bí mísọ̀rọ̀ bòyótá kí ẹ pèsè ilé fáwọn èèyàn yín ní mísọ̀rọ̀ yẹn ní ilẹ̀ Egypt ní Cairo wọ̀jáàlò kìbìlátà wọ̀jáàlò bòyótà kọ̀m kìbìlà ilé yín náà ni ẹ ṣe ní ibùdójúkọ tí bá ti fẹ́ kírun ẹ máa kírun wákàtí márùn àwọn tí a jẹ́ onígbàgbọ́ òdodo ẹ fún wa nírò dùnú. abdullahi ibn abbas kọ́lọ̀ ń kọ́ba níyọnu sí i ó ní umiru anyatakhiduwa masajida ó ní tùmọ̀ rẹ̀ ni pé ọlọ́run pa wọ́n láṣẹ láti mú ilé wọn láti mú ní masalasi níbi tí wọ́n ti máa kírun. so baba ibn kathir wọ́n ní kánà hadha wallahu alam lamma ishtadda bihim al-bala min kibali fir'auna wa qawmi bàbá Ibn Kathir wọn lè lè wáyé nígbà tó di wípé àdánwò fanáwójú tí ń ṣẹlẹ̀ sáwọn Bani Israel láti pàṣẹ Firaun àtàwọn ọmọ ogun rẹ̀ nígbà tí a ń fúnlẹ̀ mọ́ wọn ọlọ́run wá pa anabi Musa ọlọ́run pa Mose láṣẹ àtàwọn ọmọ Israẹli ọlọ́run ní kápọ̀ lẹ́yìn tí wọ́n máa kírun fọlọ́run bí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ìdẹ̀kùn ìdẹ̀rùn yóò máa dé bá wọn látọ̀dọ̀ ọlọ́run nínú ayé Al-Qur'an yá ayyuhalladhina amanu ista'inu bis-sabri was-salah ọlọ́run lẹ́yìn tẹ́ gbàgbọ́ lódodo ẹ máa fi ìrun kíkí àti sùúrù ìnífaradà ẹ máa fi ṣe àtẹ̀gùn lọ síbi oore tẹ̀ ń wá lọ́dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ló fi jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wasallam ìgbà tí nǹkan kan ti bá ń pa láyà ní ti máa ṣe ni wípé yóò lọ kírun tó bá ti kírun ìfọ̀kànbalẹ̀ yóò dé ìṣòro yóò dé ohun gbàgbé bí yóò ṣe máa níjókòó tò ní onílẹ́yìn pẹ̀lú ògbọ́n náà bá a tún máa pàdé níjókòó mi lágbára ọlọ́run ba abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó ṣe gbogbo alọ́mọ àlùjánnà ọlọ́mọ ṣe wá lọ́mọ náà o rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.